àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ ló ń dé sójú ìwòran yín láti ní Yorùbá Broadcasting Network YBN lónìí ọjọ́ kẹrìnlá oṣù kẹrin ọdún 2022 Ọláyẹmí Adéwùmí lórúkọ tèmi síwájú ẹ gbọ́ àwọn kókó ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti bu ọwọ́ lu ìgbéga àwọn rìpẹ́tọ̀ tó tó ẹgbẹ̀rún mọ́kànléní ogún àti mọ́kàndínní ogójì obìnrin kan rèé ó ní òun ò ṣe ìyàwó mọ́ o látàrí làásìgbò eléyìí tó ń ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ àfẹ́sọ́nà rẹ̀ wọ́n ti ní kí ọmọkùnrin kan kó lọ́ọ́ máa gbafẹ́ lọ́gbà ẹ̀wọ̀n fún ọdún mẹ́ta nítorí pé ó wọ inú yàrá oníyàrá lójijì olùbàdàn ọba lẹ́kàn balógun ó ti sọ̀rọ̀ èròǹgbà rẹ̀ lórí ìdásílẹ̀ yorùbá nation bí ogóje bílíọ̀nù owó ni àjọ icrc sọ pé yóò wọlé o ní orí tíkẹ́ẹ̀tì tí wọ́n bá ń gbà lọ́nà ìbàdàn sẹ́kọ̀ọ́ ìtàpè sí wọrí àti wípé ẹgbẹ̀rún mẹ́ta àwọn èèyàn ni wọ́n máa ríṣẹ́ láàrin ọdún mẹ́wàá ní ọdọọdún ilé ìgbìmọ̀ asòfin wọ́n bu ọwọ́ lu tírílíọ̀nù mẹ́rin ẹ̀kúnwó owó orí epo four trillion arákùnrin kan rèé tó nínú bí òun tínú rẹ̀ ru sókè ó ní gbígbàgbọ́ òun sì ti ru yìí nǹkan tó yẹ kóun ṣe ni kí òun bú aya òun tòrótòró ló bá bomi kaná ló dà sórí obìnrin náà ó sọ ọ́ dòyìnbó ọ̀sán gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn yìí náà bá wá láṣálẹ́ tòní tábà lọ sókè lọ́hùn tá a padà dé á tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ́ tòní. big bastard that don't say anything. And look at me. You should not qualify. I have quit. It's not what you fly. How can you keep us here? Why? 130, thirty. 430, 630, you keep us Ẹ káàbọ̀ padà. Fọ́nrán tẹ̀sẹ̀ àwòtán yẹn òun ló ṣe àfihàn àwọn èrò eléyìí tí wọ́n ní ìjákulẹ̀ lánàá òde òní ní pápákọ̀ òfurufú ti Nnamdi Azikiwe nílùú Àbújá tí àwọn sì lè sọ pàtó ohun tó fà á tá ò bá gbàgbé láìpẹ́ yìí nírúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí náà ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú ti Muritala Muhammed nílùú Èkó à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa níkànnì Yorùbá Broadcasting Network fún àtẹ̀jíṣẹ́ ọ̀rọ̀ ìmọ̀ràn fọ́nrán lóríṣiríṣi àti bí ẹ ti ń bá wa pín káàkiri kó lè délé kó lè dóko a mọ rírì yín o a sì ń gbà ládùúrà wípé lágbára Ọlọ́run ọba mi òkè àjọṣe wa kò ní bàjẹ́ láéláé wáyé o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká farabalẹ̀ ká jọ gbọ́ àwọn àgbéyẹ̀wò ìròyìn wa fún ti àṣálẹ́ tòní. ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn igp usman ankali baba ń ló ti bu ọwọ́ lu ìgbéga àwọn rìpẹ́tọ̀ tó tó ẹgbẹ̀rún mọ́kànléní ogún àti mọ́kàndínlógójì twenty one thousand and thirty nine lánàá ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún yìí nílùú àbújá àtẹ̀jáde látọwọ́ adelé alukoro fúnléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà csp olúmúyìwá adéjọbí nígbà tó ń káwọn ènìyàn náà kú oríire níbẹ̀ ló ti rọ̀ wọ́n kí wọ́n tẹ̀síwájú nínú ìfọmọnìyàn ṣe pàápàá nínú iṣẹ́ eléyìí tí wọ́n yàn láàyò tó jẹ́ iṣẹ́ ọlọ́pàá ọmọbìnrin kan rèé adá ùǹbùrù ń ló mà ti kọ sórí ẹ̀rọ ayélujára ó ní òun kò ṣe ìgbéyàwó mọ́ pẹ̀lú ọ̀gbẹ́ni David Okeke látàrí wípé ìgbájú ìgbámú tí kẹ́ríkẹ́rí ń báròde ń ló fi ń bóun lògbà látìgbà tó ti wá ṣe mọ̀mí-mọ̀ ọ́n lọ́dún 2021 ó ní òun ò faramọ́ lílù àti ìgbájú nínú ìgbéyàwó tóun bá fẹ́ ṣe ó ní bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀rù ń ba òun láti gbé ìgbésẹ̀ yìí tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo ohun tóun rí tó ń ṣẹlẹ̀ láwùjọ tó sì ń gba ẹ̀mí ọ̀kan nínú àwọn méjì tí wọ́n jọ ṣe ìgbéyàwó eléyìí ló ru òun sókè láti kọ síta wípé òun ti kọ láti ṣe ìgbéyàwó pẹ̀lú ọ̀gbẹ́ni David Okike ní ọjọ́ sátidé gẹ́gẹ́ bí ó ti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní lẹ́yìn tó ti san owó orí òun nínú mọ̀mí-mọ̀-ọ́ eléyìí tí àwọn máa ń ṣe gẹ́gẹ́ bí àṣà ìdílé àwọn ń ló ti yí ìwà rẹ̀ padà David ló sọ wípé àwọn jọ jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ girama kan náà àwọn sì ti ń ṣe ọ̀rẹ́ láti ìgbà tí àwọn kéré ṣùgbọ́n lẹ́yìn ìgbésẹ̀ mọ̀mí-mọ̀ yìí ni ìwà rẹ̀ yí padà tó sì bẹ̀rẹ̀ sí ní lu òun kódà ní ọjọ́ kan lójú àwọn òbí rẹ̀ ló ti yọ irin póun ó forí òun ṣùgbọ́n tó jẹ́ ń ṣe ni wọ́n ń rọ̀ ọ́ tí wọ́n ń bẹ̀ẹ́ ìgbéyàwó yìí ló yẹ kó wáyé ní ọjọ́ àbámẹ́ta ọ̀túnla òde yìí ìjẹ́ ọjọ́ kẹrìndínlógún oṣù kẹrin ọdún 2022 ṣùgbọ́n adá ó ti gbé ìgbésẹ̀ akin láti jà fún ara rẹ̀ wípé òun kò ṣe ìgbéyàwó oníjàgídíjàgan olùbàdàn tuntun nílùú ìbàdàn ọba lẹ́kan balógun ó ti rọ gbogbo àwọn tó ń pè fún ìdásílẹ̀ yorùbá nation láti má jẹ́ kí ààrẹ ọkàn ó mú wọn rárá ó ní kí wọ́n rí i pé èròǹgbà wọn lórí ilẹ̀ yorùbá ó di mímúṣẹ nínú àtẹ̀jáde kan láti ààfin olùbàdàn nígbà tí ó ń gba àlejò àwọn ẹgbẹ́ kan torúkọ wọn ń jẹ́ atayéṣe eléyìí tí tòkunbọ̀ ajáṣin tó sòdí lọ ní ọjọ́rùú ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún yìí ọba balógun wòye pé gbogbo àwọn ìpèníjà táwọn ènìyàn ń kojú pàápàá lórí ètò ọrọ̀ ajé àìníṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ohun tó farapẹ́ ó lè fa ìfàsẹ́yìn tàbí ìrẹ̀wẹ̀sì ọkàn láti má lè tẹ̀síwájú fún pípè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè yorùbá ìyẹn yorùbá nation ó ní kò sí ohun tó pọ̀ jù láti mú kí ènìyàn mú kí èrò ọkàn rẹ̀ kó wá sí ìmúṣẹ nípa gbígbé ìgbésẹ̀ àti ìtẹnumọ́ pẹ̀lú ìjàǹgbara àti ìlàkàkà ọ̀gbẹ́ni gbẹ̀ngà owósọdé tó sọ̀rọ̀ lórúkọ àwọn ẹgbẹ́ náà ó lu kábíyèsí ọba lẹ́kan balógun olùbàdàn tìlú ìbàdàn lọ́gbẹ̀ẹ́nu ó gbé sàdánkátà fún kábíyèsí ó wá rọ kábíyèsí ọba olùbàdàn wípé kí wọ́n tẹ̀síwájú láti lo ìrírí wọn nípa mímú ìṣọ̀kan wáyé láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá káàkiri àjọ kan tí wọ́n ń pè ní Infrastructure consensus Regulatory Commission ICRC wọ́n ti sọ wípé jíjá ìwé ní ọ̀nà Ìbàdàn sí Èkó ìtapèsè Warri yóò mú bí ogóje bílíọ̀nù wọlé sápò ìjọba àpapọ̀ one hundred and forty billion ó ní kò ní tán síbẹ̀ o yóò tún pèsè iṣẹ́ fún bí ẹgbẹ̀rún mẹ́ta àwọn tó ń wáṣẹ́ fún bí ọdún mẹ́wàá adelé ọ̀gá àgbà fún àjọ náà Michael Ohima ló sọ̀rọ̀ yìí nínú àlàyé rẹ̀ fún alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn aṣòfin Rotimi Amechi ó ní ìyẹn kò tún wá dúró síbẹ̀ o yóò jẹ́ ẹ̀ka kan fún iléeṣẹ́ tó mójútó ọkọ̀ ojú irin ìpínlẹ̀ Ògùn lélẹ́yìí níbi tí Láìló ti bá àwọn olùgbé agbègbè Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn látàrí ìkọlù àti ìjínigbé àti àìbalẹ̀ ọkàn látọwọ́ àwọn ajínigbé eléyìí tó ń kó bá omi àlàáfíà ní agbègbè náà ọkùnrin kan nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ìjínigbé àti owó ìdásílẹ̀ ní gbogbo ènìyàn ń gbé sọ tó sì ń pòyì ẹnu lásìkò yìí ní ilẹ̀ ìjẹ̀bú ìjínigbé náà kò jẹ́ kí iṣẹ́ gómìnà dàpọ̀ abíọ́dún tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ògùn kò yọ rárá ní ilẹ̀ ìjẹ̀bú bí àwọn elénìyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún twenty five ni wọ́n ti jí gbé o tó sì jẹ́ wípé owó tùlùtùlù téèyàn lè san tán ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹẹgbẹ̀rún ẹgbẹẹgbẹ̀rún ni wọ́n ń gbà kó tó di wípé wọ́n ṣe ìdásílẹ̀ wọn bí ó tilẹ̀ jẹ́ wípé ọwọ́ àwọn ikọ̀ fìjìláńtẹ́ ó ń ba àwọn ajínigbé yìí tí àwọn agbófinró náà kò sì sinmi tí wọ́n mú wọn ṣùgbọ́n ó ní ńṣe ló dàbí ẹni wípé omi padà ń wọ ìgbín lẹ́nu o látàrí wípé àwọn ò rí kí wọ́n ṣe àfihàn àwọn ẹni ibi náà eléyìí tí wọ́n ń kó lọ sólú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní eléwérán nílùú Abẹ́òkúta ó ní nítorí pé tẹ́lẹ̀ tí wọ́n bá mú arúfin gbogbo ìgbà ni wọ́n ṣe àfihàn ojú rẹ̀ kí wọ́n lè mọ irúfẹ́ àwọn tó ń ṣiṣẹ́ láabi yìí ó ṣùgbọ́n bí wọ́n ti ń kó wọn lọ sí ìlú Abẹ́òkúta lólùléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìlú Abẹ́òkúta alọ́ ńlá wọn rí àwọn ò gbọ́ nǹkan kan nípa àbọ̀ rẹ̀ ẹni tó wá jà kúrò fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ó ti sọ̀rọ̀ ó ní kí wọ́n fọkàn balẹ̀ pé ní kété tí iṣẹ́ ìwádìí tó bá ti parí lórí gbogbo àwọn oníṣẹ́ láabi ni wọ́n kó wọn lọ fún ìdájọ́ tó péye mo ṣì wà ní ìpínlẹ̀ Ògùn mi ò tí ì kúrò níbi tí Kẹ́hìndé Akínpẹ̀lú ẹni ọdún mẹ́tàlélógún twenty three tí wọ́n ti ní kó lọ́ọ́ máa ṣeré kó máa gbafẹ́ lọ́gbà àtúnṣe látàrí wípé ó já fèrèsé ilé onílé arábìnrin kan tí wọ́n ń pè Kúdírátù ní ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún yìí ní agbègbè òkè láolúwo ayílára ní òpópónà Abíọ́láwé nílùú Abẹ́òkúta gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ọmọdékùnrin náà ìyẹn Kẹ́hìndé Akínpẹ̀lú ló já fèrèsé wọlé léròǹgbà wípé òun ò rí nǹkan jí kó nínú yàrá arábìnrin Kúdírátù ṣùgbọ́n tó jẹ́ wípé kò rí nǹkan kan jí mú kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ó ségi ilé ẹjọ́ sì ní kó lọ́ọ́ máa gbafẹ́ lọ́gbà ẹ̀wọ̀n fún ọdún mẹ́ta o wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ nílò ọgbà túnṣe látàrí ìgbésẹ̀ eléyìí tó gbé nítorí pé ó lòdì sófin ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó nìròyìn eléyìí gbé mi lọ tó sọ wípé àjọ tó ń rí sí ìwọléwọ̀de immigration lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n fi ṣìkún òfin mú èrò kan ní pápákọ̀ òfurufú tó wà nílùú Èkó èrò náà tó jẹ́ ti ọmọ orílẹ̀‐èdè Amẹ́ríkà àti Nàìjíríà tí wọn ò sì dárúkọ rẹ̀ òun ni wọ́n mú ní pápákọ̀ òfurufú ti Muritala Mohammed Airport ní nǹkan bíi aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́wàá òwúrọ̀ bí ó ti balẹ̀ gùdẹ̀ láti orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní nígbà tí wọ́n ṣe ìwádìí wọ́n bá ìbọn ìléwọ́ lọ́wọ́ arákùnrin náà bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ orúkọ rẹ̀ wọ́n ní wọ́n ń lọ́wọ́ lórí bí ìbọn àti àwọn ìjà nǹkan ìjà olóró lóríṣìíríṣìí bó ṣe dé ọwọ́ ọkùnrin ọ̀hún hmm? gẹ́gẹ́ bí a ti gbọ́ ọkùnrin yìí ló sọ wípé òun ní àṣẹ láti orílẹ̀-èdè Amẹ́ríkà láti ní àwọn nǹkan ìjẹ olóró yìí lọ́wọ́ wípé ibẹ̀ lòun sì ti ń kó bọ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ náà ní ìlú Èkó sọ wípé wọ́n ṣe ìwádìí lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀sùn náà ní kété tí wọ́n bá sì ti rí ìwádìí náà tí wọ́n parí rẹ̀ wọ́n gbé ìgbésẹ̀ eléyìí tó tọ́ àti èyí tó yẹ. ìpínlẹ̀ Ondo um, nìròyìn eléyìí sọ mí sí níbi tí àwọn gbajúgbajà adigunjalè láàrin ọdún 1980 sí ọdún 1990 tí wọ́n ti jí dìde kúrò nínú òkú wọn àwọn olè alọ́kóló kígbe fìríǹdì ọ̀kẹ́ wọ̀nyí ni a mọ̀ sí Oyènúsì lawrence anini àti monday ọ̀zùbọ̀ wọ́n mà ti jí dìde ní ìpínlẹ̀ ondo àwọn ọ̀dọ́mọdé léńjeléńje kan tí ọwọ́ àjọ àmọ̀tẹ́kùn bá ní ìpínlẹ̀ ondo nílùú àkúrẹ́ ni wọ́n yí orúkọ wọn padà tí wọ́n pe ara wọn ní àwọn adigunjalè wọ̀nyí àwọn ọmọdé náà tí wọ́n fi ojú wọn hàn ni a rí eléyìí tó jẹ́ ọmọ ọdún mẹ́rìnlá tó pera rẹ̀ ní anini ọmọ ọdún mẹ́rìndínlógún tó pe ara rẹ̀ ní Oyènúsì nígbà tí eléyìí tó jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún ó pe ara rẹ̀ ní àgbà Monday Òṣùbọ̀ wọn kò ṣàì fi ojú ìyá níní tó jẹ́ ọmọ ọdún mẹ́rìnlá náà hàn nígbà tí wọ́n ń fi ojú hàn nílùú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó àwọn ọmọdé léńjeléńje yìí ni wọ́n pọ orúkọ ara wọn dà tán ní àwọn ní àwọn adigunjalè wọ̀nyí pé àwọn làwọn jí láti bẹ̀rẹ̀ sí máa da omi àlàáfíà ìpínlẹ̀ Ondo láàmú ṣùgbọ́n lásìkò yìí ọwọ́ àjọ àmọ̀tẹ́kùn ti bà wọ́n wọ́n sì ti ń fi ojú wọn fáráyé mo ṣì wà ní ìpínlẹ̀ Ondo níbi tí arábìnrin Yanu Ojo tó ti dèrò ilé ìwòsàn ti ìjọba nílùú Ọ̀wọ̀ ìpínlẹ̀ Ondo lẹ́yìn tí ọkọ rẹ̀ Olúwaṣeun Ojo tó fomi gbígbóná bò tòrótòró èdè àìyedè la gbọ́ pé ó ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láyà náà kó tó di wípé ọkọ rẹ̀ ó pèrò ọkàn rẹ̀ pọ̀ ó sì sọ pé òun fẹ́ sọ di òyìnbó ọ̀sán gan ó ṣojú mi kòrò lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó sọ wípé bí ọkọ yìí bó ṣe gbé ìgbésẹ̀ láabi yìí ń lọ sí júbà ehoro tí wọ́n sì ń wà lásìkò yìí ó ní ariwo ìyàpò ní àwọn gbọ́ níbi tó ti ń jẹ̀rora táwọn sì gbé lọ sí ilé ìwòsàn ìjọba níbi tí wọ́n ti ń ṣe ìtọ́jú fún un lọ́wọ́lọ́wọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Fúnmi Ọdúnlámì ó sọ fún àwọn oníròyìn pé títí di àsìkò yìí wọn ò tí ì fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí àwọn ò sì mọ ohun tí àwọn lè ṣe nítorí pé ọ̀rọ̀ náà kò sí ní ìkáwọ́ àwọn ṣùgbọ́n aya gómìnà ìpínlẹ̀ Ondo Betty anyanwu akérèdọ́lù ó ti tọ́lẹ̀ láfọlọ́run ṣẹ̀rí wípé ìdájọ́ òdodo kò ní ṣàìṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ náà kò ní jù báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ fún ti àṣálẹ̀ tòní níkànnì Yorùbá Broadcasting Network tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wa ẹ tẹ subscription button yín kẹ́ ẹ darapọ̀ mọ́ akẹ́ wá tẹ aago dúdú tó wà lókè tí ó máa sọ fún yín pa àtìdé bákan náà ẹ lè tẹ nọ́mbà tètù bákan náà ẹ lè tẹ YBN sórí nọ́mbà tó ń lọ lójú fọ́nrán yín kí n tó máa lọ rántí wípé àríṣe làríkà àríkà bàbá ìrìndùn ohun tá a bá ṣe lónìí ìtàn ni tó bá dọ̀là ṣe rere ká lè ròyìn rẹ̀ sí rere ọláyẹmí adéhùn mi ń lórúkọ tèmi ó rán ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàrọ̀.